ẹ̀gbọ́n náà ṣé lóòótọ́ ni wípé kábíyèsí ọ̀ọ́ni tilẹ̀ Ifẹ̀ wípé wọ́n gbéyàwó karùn-ún tó bá jẹ́ pé lóòótọ́ ni kábíyèsí gbéyàwó karùn-ún ẹ̀ dúró ná a ní ìyàwó karùn-ún olórí karùn-ún láàfin kábíyèsí ọ̀ọ́ni tilẹ̀ Ifẹ̀ kí lẹ fẹ́ gbọ́ kí lẹ fẹ́ mọ̀ nípa olórí tuntun olórí karùn-ún láàfin kábíyèsí ọ̀ọ́ni tilẹ̀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 eléyìí tí a tún mú wá fún yín òun náà ni ọ̀rọ̀ tó ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ ní ààfin kábíyèsí ọba adéyẹyè ẹni ìtàn ògúnwùsì ọ̀jájá kejì ọ̀ni tilẹ̀fẹ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó wọn. kàyéfì ni ọ̀rọ̀ ìgbéyàwó kábíyèsí ọ̀ni tilẹ̀fẹ̀ ló ń jẹ́ sí ọ̀pọ̀ ọmọ yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni ó fi ń jẹ́ kàyéfì kí ló fi ń ya àwọn èèyàn lẹ́nu ó ní bí kábíyèsí ṣe tún fẹ́ ìyàwó karùn-ún ní ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ogúnjọ́ oṣù kẹwàá ọdún tá a wà yìí tí ẹ bá dẹ̀ gbàgbé láti ìgbà tí kábíyèsí ọ̀ọ́ni tilẹ̀ fẹ̀ tí wọ́n ti ṣe ìgbéyàwó tuntun pẹ̀lú olórí Mariam Ajibola, Ànàkó Ògúnwùsì ó ní kábíyèsí ti bẹ̀rẹ̀ láti máa fọba lé e. kábíyèsí ò jẹ́ ó tutù rárá gbígbóná fẹlifẹli ó ní wọ́n ṣe kinní ọ̀hún pẹ̀lú bí wọ́n ṣe ń fẹ́ àwọn ìyàwó lé olórí Mariam Ajíbọ́lá Ànàkó tí àbá ní ṣí kò tí ì le ju bí oṣù méjì sí mẹ́ta lọ kò lè tí ì tóṣù mẹ́ta tí kábíyèsí tí wọ́n ṣe ìgbéyàwó pẹ̀lú olórí Mariam Ajíbọ́lá Ànàkù láàrin àsìkò tá à ń sọ yìí oní kábíyèsí ti fẹ́ ìyàwó márùn-ún gbáko eléyìí tí wọ́n ṣe gbẹ̀yìn ní ọjọ́ tọ́sí ogúnjọ́ oṣù kẹwàá ọdún tá a wà yìí òun ló ṣe ẹlẹ́ẹ̀karùn-ún léraléra eléyìí ló wá ń ya àwọn èèyàn lẹ́nu tó ń ṣe àwọn èèyàn ní kàyéfì pé à ṣé <laughs> ṣé bí ṣe máa ń ṣẹlẹ̀ náà rèé ṣé bá ṣe ṣe rèé kí ló dé kí ló fà á tí kábíyèsí tí wọ́n fi ń gbé irúgbésẹ̀ báyìí à ń bọ̀ lórí ìtọ́fà àti tí kábíyèsí tí wọ́n rí tí wọ́n fi ń gbé irúgbésẹ̀ báyìí tí wọ́n fi ń fáwọn ìyàwó léraléra ṣùgbọ́n eléyìí tí wọ́n ṣe gbẹ̀yìn ní ọjọ́ Thursday tá a sọ yìí olówáyé ní ààfin kábíyèsí ààfin àdìmúlà ọ̀ọ́ni tilẹ̀ Ifẹ̀ nígbà tí kábíyèsí tí wọ́n ń gbé ọmọ ọbabìnrin Rónkẹ́ Adémilúyì tí wọ́n gbé gẹ́gẹ́ bí ìyàwó karùn-ún sí ààfin gẹ́gẹ́ bí olórí karùn-ún láàfin kábíyèsí gẹ́gẹ́ bí ìṣe àti àṣà nílẹ̀ yorùbá pàápàá jùlọ nílẹ̀ Ifẹ̀ kábíyèsí ò sọfẹ́sì wọn ò fojú hàn níbi ìgbéyàwó yẹn àwọn olóyè wọn àti àwọn ìsọmọgbé kábíyèsí àwọn òṣìṣẹ́ wọn láàfin ò ní wọ́n kí olórí tuntun náà káàbọ̀ olórí Rónkẹ́ Adémilúyì ni wọ́n kì káàbọ̀ sí ààfin. tìdùnnú tìdùnnú tọ̀yàyà tọ̀yàyà tìwúre tìwúre ò ní wọ́n fi kí olórí Rónkẹ́ Adémilúyì ni wọ́n fi kí wọ ààfin kábíyèsí ní ọjọ́ tí à ń sọ yìí inú gbogbo àwọn èèyàn òní wọ́n sẹ̀ ń òní wọ́n inú wọn ń dùn tí wọ́n dẹ̀ ń bá Rónkẹ́ Adémilóyè tí wọ́n bá dúpẹ́ tí wọ́n bá yọ ayọ̀ dùnú. Táwa ni Rónkẹ́ Adémilóyè ta ni ọmọọba Rónkẹ́ Adémilóyè ti kábíyèsí ọ̀nìrìṣà tí wọ́n ẹ̀sẹ̀ gbé níyàwó yìí gẹ́gẹ́ bí a ṣe rí gbọ́ nínú ìwádìí ọ̀kan lára àwọn ọmọ ọmọ hmm, kábíyèsí ọ̀nìrìṣà nígbà kan ọba adémilúyì ajagun ó ní ọmọọba bẹ̀rin rónkẹ́ adémilúyì mm, ọmọ ọmọ ni. ìlú gẹ̀ẹ́sì orílẹ̀-èdè united kingdom ó ní ọmọọba bẹ̀rin rónkẹ́ adémilúyì ó ní ó ibùgbé síbẹ̀ náà o kò jìnnà sí orílẹ̀-èdè nàìjíríà o bó ṣe fi òkè òkun ṣe bùgbé yìí bẹ́ẹ̀ náà ni kò jìnnà sí orílẹ̀-èdè nàìjíríà nínú ìwádìí a gbọ́ wípé akọ́ṣẹ́mọṣẹ́ tó kàwé gboyè gẹ́gẹ́ bí agbẹjọ́rò òní ọmọọba Rónkẹ́ Adémilúyì yìí ṣùgbọ́n ó tún jẹ́ oníṣòwò pàtàkì hmm, pàápàá jùlọ ní ẹ̀ka ti oge ṣíṣe hmm, fashion design lọ́yàn láàyò oríṣiríṣi ètò ó ní ọmọọba Rónkẹ́ Adémilóyè ó ní ó ti gbé kalẹ̀ ní ìgbélárugẹ iṣẹ́ lọ́yàn láàyò ìyẹn nípa oge ṣíṣe nípa ìmúra nípa pàápàá jùlọ nípa aṣọ wíwọ̀ ká wá padà síbi tí àwọn èèyàn ń béèrè wípé kí ló dé kí ló ṣẹlẹ̀ tí kábíyèsí tí wọ́n fi ń ṣe ìgbéyàwó léraléra gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n bá wà lórí ìkànnì yìí tí wọ́n bá dẹ̀ ń wo àwọn fídíò wa oríṣiríṣi ọ̀rọ̀ òun náà ni a ti mú wá nípa ọ̀rọ̀ ìgbéyàwó kábíyèsí ọ̀ọ́nù ìpínlẹ̀ Ifẹ̀. ní ọdún tó lọ ó ìyàwó wọn olórí ìyàwó wọn tẹ́lẹ̀ olórí eh, Naomi sílẹ̀kànlá ó ní ó kọ̀wé wípé òun ò ṣe mọ́ pẹ̀lú kábíyèsí ọ̀ọ́nìrìṣà gẹ́gẹ́ bí olórí láàfin tí ó sì bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tí ó kúrò láàfin nígbà náà látìgbà yẹn òun náà ni oríṣiríṣi àwuyẹ àti ọ̀rọ̀ tí ń wáyé lórí bí ká olórí Naomi sílẹ̀ kanlà ló ṣe kọ kábíyèsí ọ̀ọ́nìrìṣà sílẹ̀ gẹ́gẹ́ bí olórí ṣùgbọ́n láti ìgbà yẹn òun náà ni àwọn èèyàn ti ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yẹn pé ah tí ìyàwó bá kọni ìyàwó náà ni a fẹ́ àti pé irú ipò tí kábíyèsí ọ̀nìrìṣà irú ipò tí wọ́n wà yìí ní ṣe ipò tí ó kí èèyàn mọ̀ ní olórí tí ó kí èèyàn mọ̀ níyàwó ni àfi kí kábíyèsí ó yẹ kí wọ́n tètè wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí ọ̀rọ̀ ìgbéyàwó wọn. ṣùgbọ́n ìròyìn ayọ̀ ó ní ó padà jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilẹ̀ Yorùbá pàápàá jùlọ àwọn ọmọ ilẹ̀ Ifẹ̀ nígbà tí kábíyèsí Ọ̀nìrìṣà tí wọ́n gbé olórí Mariam Ajibola Anako gẹ́gẹ́ bí ìyàwó tuntun tí ó máa jẹ́ bí olórí láàfin kábíyèsí pẹ̀lú bí nǹkan ṣe ń lọ láti ìbẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ìgbéyàwó kábíyèsí ọ̀nìrìsà látìgbà tí wọ́n ti gorí ìtẹ́ bàbá wọn gẹ́gẹ́ bí ọ̀nà ilé Ifẹ̀. ohun tí a lè rò àbí tá a lè sọ pé ó fà á tí kábíyèsí fi wá fakọyọ tí wọ́n fi ń gbègbèsẹ̀ láti máa fẹ́ yàwó lórí ara wọn lẹ́nujọ́ mẹ́ta yìí òun náà ni bọ́rọ̀ ìgbéyàwó wọn bó ṣe rí látilẹ̀. àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá ni wọ́n dẹ̀ máa ń sọ yìí pé iná èsì kì í jóni lẹ́ẹ̀mejì ó ṣeé ṣe pé àwọn nǹkan yìí òun náà ni ó jẹ́ kí kábíyèsí kí wọ́n kí wọ́n fi máa ṣe irú tí wọ́n ń ṣe yìí torí pé kó mọ̀ tún lọ dàbí bí ṣe rí tí ìkan eh, bá lọ gbogbo ọ̀kan tí ẹ̀ lè lọ lẹ́ẹ̀kan náà tí kan bá lòun ò ṣe mọ́ yóò kà wọ́n kan láàfin gbogbo wọn ò lè sọ wípé àwọn ò ṣe mọ́ lẹ́ẹ̀kan náà mo rò bí ohun tá a lè sọ yìí pé ó jẹ́ nǹkan tí ó fà á tí kábíyèsí tí wọ́n fi ń gbé ìgbésẹ̀ tí wọ́n ń gbé rèé. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá pẹ̀lú bí tí ọ̀rọ̀ dé yìí mo fẹ́ kẹ́yìn tí ẹ̀ ń wò wá tí ẹ̀ dẹ̀ ń gbọ́ wá lórí ìkànnì yìí Otasansan rédíò and tv a fẹ́ kí ẹ fi èrò tiyín ìwòye tiyín ránṣẹ́ sí wa kí ni ẹ̀yin lérò kí ni ìwòye tiyín lórí ọ̀rọ̀ ìgbéyàwó kábíyèsí yìí pàápàá jùlọ nípa bí kábíyèsí bí wọ́n ṣe ń fẹ́ ìyàwó lérí ara wọn ní kòpẹ́kòpẹ́ yìí ẹ jẹ́ ká mọ tẹ́yìn náà lérò jẹ́ ká mọ àríwísí tiyín ẹ fi èrò tiyín ẹ fi ránṣẹ́ sí wa ní ààyè comment nísàlẹ̀ fídíò yìí ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá o ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa